alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi ja'ala sawma ramadana rahmatan li hadhihi al-umma ọba tí ó ṣe àwẹ̀ ramadan ní àánú fún gbogbo àwa al-umma wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kọba nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àánú Ọlọ́run kọba wọn sahaba àtàwọn ará alẹ rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹyọmọ ya mi nínú ẹ̀sìn wa nti afibani sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni fake sọ òun náà ni àgbọ́yé ààwẹ̀ tá a fẹ́ gbà tí ń bọ̀ yìí kọ́lá mọ́sàjọ́ bẹ́ni kọ̀ọ̀kan wa asọ́wọ́mu ààwẹ̀ wọlé imsaku anilé mufatirot òun náà ni kakara dúó kásì kó ẹnu dúó kúrò níbi gbogbo nǹkan tí máa jáni láàwẹ̀ mintolo alfajiri láti gbà tí alfajiri bá ti yọ ìlà gurubi shams títí tí òòrùn ó fi wọ̀ máa níyà ta'abudi lillahi ta'ala pẹ̀lú àníyàn yìí pé a fi ń sin ọlọ́run ọba wa alihikimatu min sawmi ramadan ìdí pàtàkì tí ọlọ́run ọba allah tó fi fi ramadana ṣe ìjọsìn pàtàkì tá a gbọ́dọ̀ má máa ṣe lọ́dọọdún lè ta kéèké taqwalla òun náà ni kálíbà bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim ya ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam mo ṣe ààwẹ̀ ní dandan fún yín kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá a ṣe ṣe ààwẹ̀ lọ́rùn àyàn fáwọn tó ṣíwájú yín náà la'allakum tattaqun kẹ́lẹ́ bá bẹ̀rù ọlọ́run suratul baqara quran two aya one eighty three allah fún wa yìí pé torí kálí bá bẹ̀rù ọlọ́run lòun fi ní kágbá wẹ̀ ààwẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ní máa ń bí síyàn lẹ́mìí èèyàn máa tẹ̀lé tọ́lọ́run tọ́lọ̀ ní ká má débẹ̀ nínú àwẹ̀ eléyìí ni wọ́n ń pè ní ìpayọ̀ ọlọ́run ọba wa á wà fi rí àánú ọlọ́run omi fadọ́ ilé sọ́mi Ramadan Ramadan tá a fẹ́ gbà yìí ọlá rẹ̀ pọ̀ àánú pọ̀ ń bẹ oore pọ̀ ń bẹ nínú ẹni pé ọlọ́run ọba ó fẹ́ ṣe ìjọsìn nírọ̀rùn fún wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni idha dakhala shahru Ramadan anabi ni tí oṣù Ramadan ba ti dé futihati abuwaabu sama gbogbo àwọn ilẹ̀kùn eríire wọ́n sì gbogbo ẹ̀ wọ́gúnlẹ́kọ̀tì àbúwáàbù jahannam gbogbo àwọn ilẹ̀kùn eré ibú tẹ̀yàn fi dọ́mọ jahannama wọ́n ti gbogbo ẹ̀ pa wọ́sọ̀lẹ́sílẹ̀ ti ṣayàtúìn àwọn àlìjànú àwọn ṣayàtúìn tí wọ́n máa ń ti ní sẹ́lọ́hún ọlọ́run ó de gbogbo wọn sẹ́kẹsẹ́kẹ káwa lòun máa nábì kálíbà ṣerére nínú oṣù náà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú orí ńlá tó fún àwẹ̀ tá a fẹ́ gbà yìí òun náà ni pé ọlọ́run bá aláwọ̀ pa gbogbo àwọn àṣìṣe wa rẹ́ àwọn àṣìṣe tá a ti ṣe tọ́lọ́ máa ń torí ẹ̀ báyé èèyàn jẹ́ tọ́lọ́ máa ń torí ẹ̀ jẹ̀yàn yà lọ́rùn ọlọ́run ó parẹ́ fún wa tá a bá ti gbà wẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ òjísàlá muhammad sallallahu alayhi wa sallam man sọ́ọ̀mà ramadan imanan wahtisaba anabi ni gbogbo ẹni tó bá gbà ramadan pẹ̀lú gbàgbọ́ nínú ọlọ́run ọba allah nìkan tó ń tàn wọn òṣòlóòṣà wahtisaba tó sì gbà pé àwẹ̀ tó ń gbà yìí òun fẹ́ fi gba aládàá lọ́dọ̀ ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ síwájú Ọlọ́run ó pa rẹ́ fún tó bá túbá náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá náà Ọlọ́run ó pa àwọn náà rẹ́ fún. bimata yathbutu dukhulu shahri ramadan fil qur'ani wa sunnah ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa báwo la ṣe pé oṣù ramadana wọlé tá a fi àwọn ṣe ramadana nínú oṣù náà eléyìí máa ń dá wàhálà alẹ́ láwùjọ tọ́pọ̀lọpọ̀ wa tá a máa jiyàn àwẹ̀ ti wọlé àwẹ̀ ìwọlé wọ́n ti rósù wọ́n ti rósù gbogbo àmọ́ wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ padà sínú sẹ̀ríà ẹ jẹ́ padà sínú alukoran ẹ jẹ́ padà sínú sunna ibẹ̀ làlàyé wà kò sí àlàyé ń bò mí àfinú alukoran àti sunna ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn ọ̀nà mẹ́ta péré ló fún wa tá a fi mọ̀ pé àti wọnú àwẹ̀ àbí ó yẹ ká bẹ̀rẹ̀ àwẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni bẹ̀rù yẹtẹ̀lẹ̀ hilal kárí oṣù fúnra wa báyìí ẹni bá ti rí oṣù lókè sánmà tó fojú rẹ̀ rí báyìí àbá lo telescope irinṣẹ́ ìgbàlódé tọ́lá gẹ́gẹ́ bí gíláàsì ojú tá a máa fi rí náà tá a fi wá rí oṣù yìí pẹ̀lú gíláàsì tá a gbé sójú yìí a rí náà ni àwọn àfáà wa wọ́n ní dandan ni kágbá àwẹ̀ àwẹ̀ ti dọ̀nà yẹn lérí wa ọlọ́wọ́n bá sọnù Quran pẹ̀lú ẹ̀rí ni ọlọ́wọ́n bá ní faman shahida minkumu shahar ẹni bá rí oṣù fàlìyà sọmọ ọlọ́run ọba ní dandan ní kọ́gbà àwẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá rúṣù ọlọ́run ọba ní dandan ní kẹ́gbà àwẹ̀ Quran two suratul Baqara aya one eighty five lọ́wà ẹni bá wá rí oṣù tí ó gbà àwẹ̀ onítọ̀hún ń jọ̀sán nínú Ramadan ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a fi máa ń mọ̀ pé àti bọ́nú àwẹ̀ òun náà ni bil ikhbari anil hilal ká gbọ́rò pé nìkan wá rúṣù qala Abdullahi ibn Umar afa Abdullahi Umar ó ní tara annasul hilal rí oṣù fara ayituhu wọ́n sì pè mí náà síbẹ̀ èmi náà rí fa akhbartu rasulallahi sallallahu alayhi wa sallam mo wá lọlẹ́ fún anabi ní èrò pé arósù o fasọ́ọ̀mà anabi òrósù ó ní fasọ́ọ̀mà anabi sígbàwẹ̀ wa amara nnas bi suyami gbogbo àwọn èèyàn tó kù táwọn náà òrósù anabi ní kí gbogbo wọn gbàwẹ̀ o anabi ó sì rí oṣù a jẹ́ pé tá a bá gbọ́rò lọ́dọ̀ ẹni tá a fọkànbalẹ̀ sí nínú mùsùlùmí òdodo ìbáà jẹ́ haúsá ìbáà jẹ́ yíbò ìbáà jẹ́ yorùbá tó ti lóhun rósù tó sì lọ́dọ̀ sultan tí wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni yìí mùsùlùmí ni tó sì jẹ́ èèyàn dáadáa wọ́n ní àáfi gbígbọ́ yẹn àáfi gbààwẹ̀ láì ṣe pàwárí ẹ̀rí náà ni kọ́dà lárúbáwá oko kan wá bá ànábì ànábì ọ̀sẹ̀ máa rí olóhùn rọ́sùn ànábì ní sórí lóòótọ́ sọgbà pọ́lọ́ ńlọ́lọ́hún èmi là ànábì ó ní bẹ́ẹ̀ ni ànábì náà yẹ gbààwẹ̀ lọ́la ọ̀kan nínú wa ti rọ́sùn o ẹ̀yàn màyá mi ìdí ẹlẹ́ẹ̀kejì ni mọ́sọ̀pọ̀ òrí o mọ́sọ̀pọ̀ òrí ti kò rí kí wọn náà tó gbà wẹ̀ o ọmọ jọ̀sánú Ramadan o ìmọ̀lọ́lẹ̀sìn ọgbọ́n ògbé o ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìkìmáàlù ọ̀dàtì ṣàbáàna thalathin kàkà oṣù ṣàbáàna kó pé ọgbọ̀n tá a bá rọ́ṣù tá a sì gbọ́ pé ara wa rí i ẹ̀rí lérí eléyìí òun náà ni súnmù lérò ìyàtìhì anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni súnmù lérò ìyàtìhì anabi ni ẹ bẹ̀rẹ̀ bá ti rọ́ṣù wa aftiru lérò ìyàtìhì ẹsì sínú kẹsọdún tẹbàtìrọsù ẹyin gomma aleikum tí ojú sánmọ bá kílíà fún yín fa akimilu ṣàbánà thalathin ẹ ka ṣàbánà kó pé ọgbọ̀n kẹsì bẹ̀rẹ̀ ààwẹ̀ yín eléyìí ni àwọn ẹ̀rí tó wà nínú alukur'an àti sunna tá a fi máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn islam nínú kọjá pé a rí fúnra wa àbẹ́nìkan nínú wa rí àbí ẹnìkan kan ò rí a sì rí kàkà ṣàbánì kó pé táàtì ká sì bẹ̀rẹ̀ àwẹ̀ eléyìí ni ìmọ̀ ẹ̀sìn tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ ẹni bá wá rí nínú òfin ẹ̀sìn ni pé yọ lọ lè bá eléri wa eléri kan náà wọ́n máa ní nílùú tí máa ń darí ẹ̀sìn òun náà ni sultan òun náà wá ànáùnsì fún gbogbo aráàlú pé ẹ̀yin ìmáàmù Yorùbá o gbogbo ẹ̀yin ìmáàmù Haúsá gbogbo ẹ̀yin ìmáàmù Yíbò àtàwọn elédè míì náà tá a jọ ń gbé Nàìjíríà ẹnìkan ti rósù ó ti wá bá mi o ààwẹ̀ ń bẹ lọ́la o ẹnu sùntọ́n láti gbọ́ eléyìí ni ò ní jẹ́ kí wàhálà ọmọ ṣẹlẹ̀ nínú ẹ̀sìn amma tahdidu bidayati sawm bid'atun la asulala kama máa wá sọ pé ìjọba ìlà bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ní àdáadáa lẹ́ni tí ò sí lásìkò ànábì àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni eré tí wọ́n ti lọ ká ka ọjọ́ pẹ̀lú mọ́ṣíìnì ìgbàlódé ìpè ọ̀sọ̀ fún wa ìpè ìjọba yìí ni oṣù ọ̀ àwọn àfa Maka àti Madina wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ànú àwọn àgbààgbà fa alágbà ńlá ayé wọn ní anoni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa oṣù àdìsí di òye wa pé bí ó bá twenty nine yóò jẹ́ thirty èwo la fẹ́ máa ń bẹ̀ eléyìí ó máa dá wàhálà alẹ̀ láàrin àlùwùmà àkọ́kọ́ wàhálà tí ó dá alẹ̀ ni pé àwọn ìmáàmù wa ẹnu wọn ò ní kó àwọn mọ́sálásí wa ẹnu wọn ò ní kó àwọn kan lo súnà àwọn kan lo bídíà ẹ̀yin ọmọ ìyá mi. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ó ti yapa sunna kò sẹ́ẹ̀rì kankan fún nínú na ti sunna tí o bá sì ti sẹ́ẹ̀rì fún káfílẹ̀ ní jama ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé yọọ máa dá ìjà lẹ̀ láàrin ẹbí láàrin bàbá àtọmọ bàbá ọmọ gbàwẹ̀ ọmọ ò gbà á ní ha ẹ̀yin olóṣù haúsá àwẹ̀ olóṣù lọ́dọ̀ wa ìmáàmù ọmọ gbàwẹ̀ àwọn jàmọ́ gbà ọmọ àwọn nígbà míì sheikh ọmọ gbà wẹ̀ àwọn tó ń tẹ̀lé òní gbà ẹ̀sìn ọmọ wa dàrú ìmọ̀ mú ọjọ́ àwẹ̀ ẹlẹ́yìn àdánwò tí máa ń bí fáwùjọ òun náà ni pé àwọn kan máa jọ̀sán nínú Ramadan àbí káwọn kan máa gbàwẹ̀ nínú Shaban àmọ́ tá a bá ti fi ọ̀rọ̀ sọ́dọ̀ eléré wa Sultan tó bá ti announce fún gbogbo wa pátá ipe wọn róṣù o gbogbo alábẹ̀rẹ̀ àwẹ̀ wọn ò róṣù o a kà Shaban pé ni o a sì tẹ̀lé eléré ẹ̀ yọjẹ gbogbo ẹ pátápátá kọ bọ sójú kan ibẹ̀ làlàáfíà wà fún gbogbo ẹni ọba fẹ́ sin lọ́hùn ẹni ọba lánìyàn dáadáa ẹni ọba fẹ́ dàlúrú ẹyọ máa yá mi nínú ẹsìn wa ànábì níbẹ̀ yẹn mẹ́ta bá ń ṣèrìn àjò ẹfẹ nìkan ẹfi ṣèlérí yín torí kí ìrìn àjò wa kó bá nínú àwẹ̀ àti ìrìn àjò èwo ló lọ́lá jù èwo ló tóbi jù ẹ rí i pé àwẹ̀ gan ó tóbi jù kí ló dé wa lérí àbẹ̀rẹ̀ àwẹ̀ àti àparí àwẹ̀ èyí ò nítumọ̀ pé sultan ló èyí tó lè jẹ́ kí ìṣọ̀kan wà láti bẹ̀rẹ̀ àwẹ̀ fún gbogbo àwa mùsùlùmí nílùú yìí ní nàìjíríà òun náà ni gbogbo wa ká máa retí announcement sultan eléyìí ní ó jẹ́ kí ìṣọ̀kan wà láàrin gbogbo mùsùlùmí àgbáńláyé ẹni bá ń takò ó òun ló fẹ́ dàjọ́rú ó fẹ́ da ìsìn rú ó sì fẹ́ da ìjọ kan mùsùlùmí rú abẹ́lọ́hún pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ́hún kọ́mọ́sàjì ramadana náà bá wa o ilaykum mufsidati sọ ẹ̀yọ́n mayami nínú ẹ̀sìn islam àwẹ̀ tá a fẹ́ gbà yín àwọn kankan bẹ tí máa ń bá àwẹ̀ náà jẹ ká máa máa jẹun ká máa máa mu lọ́sàn-án Ramadan láìsí pàǹsà rẹ̀ àwẹ̀ ti bàjẹ́ pẹ̀lú tá a ṣe yẹn èyàn máa retí tọ́lọ́wọ́n ṣe fún un tó bá dojú àlùkè àmọ́ lè rí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ní kí ọkùnrin àtobìnrin kí wọ́n bára wọn lásìkò lọ́sàn-án Ramadan lọ́sàn-án ni o lóru Ramadan nígbà láyé wà fún wọn. eléyìí ẹni bá dán o yóò bọ́kùn kó lọ́rùn ẹrú yóò sì àbí kí ó fún yàn sixty lóúnjẹ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹni tó bá ṣe masturbation alistimina tó máa ma pọ̀ àtọ̀ jáde nínú ara rẹ̀ lọ́sàn-án Ramadan eléyìí náà kò ní gba àwẹ̀ sixty àmọ́ ó ti ṣe ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run nìkan ló mọ̀ bí ó ṣe sọ̀rọ̀ rẹ̀ ní alikiyama nínú àwọn kan tí ìmọ̀ ń bá àwẹ̀ jẹ́ òun náà ni kí ẹ̀jẹ̀ haidọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ menstruation àti ẹ̀jẹ̀ bímọ kó jáde lára obìnrin ìbá kù ṣẹ́jú kan tí ìsinú ó dé àwẹ̀ ti bàjẹ́ ara ẹ̀ náà ni kí èèyàn fa ìjẹ̀ kúrò nínú ara bóyá èèyàn dégò ni èèyàn dégò ó fa tó pọ̀ kúrò nínú ara àbí èèyàn donate ẹ̀jẹ̀ fẹ́ni tó rẹ̀ tẹ́jẹ̀ bá ti pọ̀ àwẹ̀ ti bàjẹ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ náà ni kéèyàn máa máa pọ̀ yìí bì jáde ẹni bá máa máa pọ̀ yìí bì jáde ọmọ àmà àwẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ yàn bá máa máa àwẹ̀ rẹ̀ dáa ọlọ́run fèrè jìn lérí ẹ̀ kéèyàn gba abẹ́rẹ́ oúnjẹ abẹ́rẹ́ oúnjẹ tó jẹ́ pé téèyàn bá gba báyìí èèyàn ní ní bùkátà só ń jẹ mọ́ eléyìí náà ti ba àwẹ̀ jẹ́ jàmbá ẹ̀rọ àwọn kan tó jẹ́ pé láàtò ṣìdù sọ̀rọ̀ àwọn eléyìí ọba àwẹ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ ni kéèyàn ó sùn kọ́ lálà kọ́ wá da àtọ̀sára lójú oorun tó bá ti jí ọwẹ̀ jánábà ni àwẹ̀ rẹ̀ ọba jẹ́ ẹni tó gbàgbé jẹun tó sì gbàgbé mu ànábì ọlọ́run ọba fún lóúnjẹ ni ó fún lómi ni àwẹ̀ rẹ̀ ọba jẹ́ kò ní san padà ẹni tó ń wẹ̀ nínú Ramadan ìwẹ̀ nínú Ramadan bá àwẹ̀ jẹ́ kéèyàn orun pákó ní Ramadan bá àwẹ̀ jẹ́ eye eardrop. ear drop láti fi sí ojú àbí etí tí máa ń dunni wọ́n ní kó ba àwọ̀ ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ istahadọ̀ ẹ̀jẹ̀ àrùn tí máa ń jáde lójú ara obìnrin láì ṣe ẹ̀jẹ̀ menstruation eléyìí náà ba àwọ̀ ẹ̀jẹ̀ o kéèyàn gba abẹ́rẹ́ lásán láì ṣe abẹ́rẹ́ tí wọ́n fi ń fúnni lóúnjẹ eléyìí ó ba àwọ̀ ẹ̀jẹ̀ o kéèyàn gbé tọ́mì kó gba àwọ̀ ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ tí wọ́n jáde lára àyàn bẹ́ẹ̀ yẹn kọsẹ̀ àwẹ̀ ó bàjẹ́ o wọ́n gbẹ̀jẹ̀ díẹ̀ lára àyàn lọ́sípítù ẹ̀jẹ̀ tíntín ó yẹ kó ba àwọ̀ ẹ̀jẹ̀ kéèyàn ó létí oró kó ba àwọ̀ ẹ̀jẹ̀ pẹ̀fúmù ba àwẹ̀ jẹ́ àmúrun tó bá jáde kò ba àwẹ̀ jẹ́ kéèyàn lásìpọ̀ pẹ̀lú ìyàwó àbí pẹ̀lú ọkọ rẹ̀ kọ́mọ̀ wá ti ìwẹ̀ jẹ́nàbà kálífàjà ló ti wá yọ ọmọ lọ́wọ́ ìní jẹ́nàbà la yẹn kò ba àwẹ̀ rẹ̀ jẹ́ yọ wẹ̀ ní gbogbo àsìkò tí ọba ti ṣe tán náà ni abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni wọn bá ta wí kọ́lọ́ jọ ń ṣe wá láǹfààní a tún tẹ̀síwájú ńjọ́ mẹ́jọ nípa àwọn iṣẹ́ olóore wo la máa ń ṣe nínú àwẹ̀ Ramadan wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.